ayé fún mi òun rẹ̀ dùn púpọ̀ láti gbọ́ adùn ni láti rojú rẹ̀ mo yọ̀ nínú Olúwa ayọ̀ ìgbà. àlùbà. to rag. a sọ pé ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. àbí kò ṣeun fún. kò ṣeun fún ọ ni àbí kò ṣẹ́gun. shelf. jésù sáwọnú rẹ̀ ó sì yè ẹ̀jẹ̀ jésù ṣéun fún mi orúkọ jésù ṣéun fún mi o.